pétérù kínní orí kẹrin nítorí náà níwọ̀n ìgbà tí kristi ti jìyà nínú ara kí ẹ̀yin náà di ọkàn yín ní àmùrè láti ṣe bẹ́ẹ̀ nítorí ẹni tí ó bá jìyà nípa ti ara ti bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ má tún máa ṣe ìfẹ́kúfẹ́ ẹ̀dá mọ́ ṣùgbọ́n máa ṣe ìfẹ́ ọlọ́run nínú gbogbo ìgbé ayé rẹ tí ó kù ní ìgbà kan rí ẹ àǹfààní tó láti ṣe àwọn tí àwọn abọ̀rìṣà ń ṣe ẹ̀ ń hùwà wọ̀bìà ìfẹ́kúfẹ̀ẹ́ ìmùtípara ayé ìjẹkújẹ ìmukúmu àti ìbọ̀rìṣà tí ó jẹ́ èèwọ̀ nísinsìnyí ó jẹ́ ohun ìjọjú fún àwọn ẹlẹgbẹ́ yín àtijọ́ nígbà tí ẹ kò bá wọn lọ́wọ́ sí ayé ìjẹkújẹ mọ́ wọ́n wàá máa fi yín ṣe ẹlẹ́yà ṣùgbọ́n wọn ó dáhùn fún ìwà wọn níwájú ẹni tí ó ṣetán láti ṣe ìdájọ́ alààyè àti òkú nítorí rẹ̀ ni a ṣe wàásù ìyìn rere fún àwọn òkú pé bí wọ́n bá tilẹ̀ gba ìdájọ́ bí gbogbo ènìyàn ti ní láti gbà nínú ara síbẹ̀ wọ́n wà láàyè nínú ẹ̀mí nípa ti Ọlọ́run òpin gbogbo súnmọ́ tòsí nítorí náà ẹ fi òye àti ìwà pẹ̀lẹ́ gbé ìgbé ayé yín nínú àdúrà ju ohun gbogbo lọ ẹ ní ìfẹ́ tí ó jinlẹ̀ sí ara yín nítorí ìfẹ́ bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ lawọ́ sí ara yín láì ní ìkùnsínú olúkúlùkù yín ní ẹ̀bùn tirẹ̀ ẹ máa lo ẹ̀bùn yín fún ire ọmọnìkejì yín gẹ́gẹ́ bí ìríjú oríṣiríṣi oore ọ̀fẹ́ Ọlọ́run bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó mọ̀ pé ọ̀rọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run ni òun ń sọ bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe é pẹ̀lú gbogbo agbára tí Ọlọ́run fún un nínú ohun gbogbo ẹ máa wùwà kí ògo lè jẹ́ ti Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi òun ni ògo àti agbára jẹ́ tirẹ̀ láé àti láéláé àmín ẹ̀yin olùfẹ́ mi ẹ má jẹ́ kí ó jọ yín lójú bí wọ́n bá wa iná jó yín láti dán yín wò bí ẹni pé ohun tí ojú kò rí rí ni ó dé èyí sọ yín di alábàápín nínú ìjìyà Kristi ẹ máa yọ̀ nígbà tí ó bá padà dé nínú ògo rẹ̀ ayọ̀ ńlá ni ẹ ó yọ̀ bí wọ́n bá ń fi yín ṣe yẹ̀yẹ́ nítorí orúkọ Kristi ẹ ṣe oríire nítorí ẹ̀mí tí ó lógo òní ẹ̀mí Ọlọ́run ti bà lé yín lórí tí ẹ bá ní láti jìyà. kí ó má jẹ́ gẹ́gẹ́ bí apànìyàn tàbí olè tàbí ènìyàn burúkú tàbí ẹni tí ń tojú bọ nǹkan ní nǹkan ṣùgbọ́n bí ẹ bá jìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ má jẹ́ kí ó tì yín lójú kàkà bẹ́ẹ̀ ẹ máa Ọlọ́run lógo fún orúkọ tí ẹ̀ ń jẹ́ nítorí ó tó àkókò tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láàrin ìdílé Ọlọ́run ni yóò ti bẹ̀rẹ̀. tí ó bá wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa báwo ni yóò ti rí fún àwọn tí kò gba ìyìn rere Ọlọ́run gbọ́. tí ó bá jẹ́ pé pẹ̀lú agbára káká ni olódodo yóò fi là báwo ni yóò ti rí fún àwọn tí kò bọ̀wọ̀ fún Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀. nítorí náà kí àwọn tí ó ń jìyà nípa ìfẹ́ Ọlọ́run fi ọkàn wọn fún Ọlọ́run nípa ṣíṣe rere Ọlọ́run ẹlẹ́dàá kò ní dójú tì wọ́n.